وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إن مما يجب على المسلم أن يفهم فهما جيدا الإيمان بالله تعالى فالإيمان أمر لا يكون المسلم مسلما إذا فقده وفقدان الإيمان يجعل صاحبه مشركا أو كافرا فالإيمان هو الأمر الأول الذي يجب أن يستقر في قلب العبد المسلم وإذا لم يقر الإيمان في قلب الأب إنما يكون مسلما بالاسم فقط لأجل هذا ينبغي أن نعلم ونفهم الإيمان بمضمونه فالإيمان عباد الله كما عرفه أهل المرجع أنه هو التصديق التصديق الذي لا يعتريه شق وعند علماء يعرفون الإيمان بأنه التصديق الجازم والاعتراف التام بجميع ما أمر الله به ورسوله بالإيمان به وكان سلف الأمة يقولون الإيمان قول قول القلب وعمل القلب واللسان والجوارح يزيد بالطاعة وينقص بالمعصية والإيمان عباد الله له ستة أركان كما هو معلوم ومشهور في حديث جبريل حيث سأل النبي صلى الله عليه وسلم ما هو الإيمان أو علمني ما هو الإيمان وقال أن تؤمن بالله وملائكته أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والإيمان بالقدر خيره وشره وللإيمان فوائد ومن ضمن فوائده أن الإنسان المسلم يكون وليا من أولياء الله بسببه ما لم يؤمن لن يكون وليا أبدا قال تبارك وتعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون وبسبب الإيمان يمنع دخول النار للمسلم كما هو وارد عن عبد الله بن مسعود عن النبي صلى الله عليه وسلم أنه قال لا يخلد في النار من في قلبه شيء من الإيمان ولو يسير هذا القصه ولو وضع أثر يمكن أسير يرون هو ندوى محمد مبوا أراد أن يدي أو صحابة رأيه gbẹ̀ntì ń tẹ̀lé ìlànà lẹ́nu yóò fi di ọjọ́ gbèndé àlùkòyàmà abẹ́lẹ́ òkú fi ìfẹ́ sí atọ́rọ̀ yìí kò fi kárí wọn ẹ̀rí èyí tí ó dà ibi mọ̀kọ́dìmà tó ti tán lẹ́nu gbogbo àwọn táwọn tuntun náà yìí táwọn ní atọ́rọ̀ ìfẹ́ fún anabi àtàwọn pàhábà rẹ̀ àtàwọn aráàlú rẹ̀ ẹ̀rí èyí onímọ̀ wípé ọ̀rọ̀ ńláńlá ni tí bá ṣe gbà tí èèyàn bá rí àwọn irú nǹkan táwọn rí ní àsìkò yìí tó ṣe pé àwọn sàhábà nọ́ọ̀lù wọ́n sọ wọ́n dẹni yẹpẹrẹ àwọn mẹ̀rìkàzí mẹ̀rìkàzí wọ́n sọ àwọn sàhábà nọ́ọ̀lù dẹni yẹpẹrẹ tó irúgbà ilé àwọn ìgbé tí èèyàn bá rí tí wọ́n ń tàdúrà fáwọn sàhábà yìí ni wọ́n wà mọ ìyí rẹ̀ pé á ah, àfihàn títí ni wọ́n yìí ti bá ń pa àwọn ndị ni wọ́n ń gbé á àti mùsùlùmí tààrà ni wọ́n yìí tó kọ́lọ́kọ́ ṣàbàwà gbogbo àwọn tó ń jẹ́ ìyàwó ànábì àwọn aláàlẹ́ àwọn sàhábà rẹ̀ kọ́lọ́kọ́ ṣàlékún kẹrẹ̀ fún wa. ẹ̀dá àdàlọ́ nǹkan tí ó jẹ kókó ọ̀rọ̀ ní òun náà nǹkan tó ṣe pé èèyàn lè jẹ́ mùsùlùmí ní mùsùlùmí gidi òun náà ní nǹkan tó ṣe pé àmì ọmọ rẹ̀ ọ̀sánná òun ṣe àlàyé rẹ̀ ó dúró nínú ọkàn fún àwọn sọ̀hábà rẹ̀ ní odidi ọdún mẹ́wàá gbáko lànàbí ló ń ṣe àlàyé nǹkan náà òun náà ní àìsèmáà ìgbàgbọ́ táwọn bá tiẹ̀ láǹfààní láti lè dára wa dúró fọ́dún mẹ́wàá nítorí dáa fún ẹni tí ó bá ń jẹ́ olùpèpè òun náà ní gbogbo gbàdí wá ti ń lọ tó bá ti lọ díẹ̀ kó tó padà wọ́n ti lè rọ ohun tí Ànábì sallallahu alaihi wasallam ló fi ọdún mẹ́wàá ṣe yẹn èèyàn gbọ́dọ̀ fi nǹkan náà lẹ̀ pàtàkì jùlọ nínú àsìkò tí àwọn ìṣẹ̀lẹ̀ yìí tó ṣe pé àṣùbà kẹfì ọ̀rọ̀ àwọn ìrújú oríṣiríṣi ìdàrọ̀ ọ̀pọ̀ gan-an kọ́dọ̀ ní tó bá ní ìmánì bí ó pè ìmánì yẹn ló wó láàrin pẹ̀lú méjì pẹ̀lú àwọn oríṣiríṣi nǹkan tí wọ́n wà ní àwùjọ. kí ni nǹkan tí àlejò ọlọ́ọ̀tọ́lá ń ṣe wàhálà ní ọdún mẹ́wàá fún tí kò fi nǹkan míì kò dún nǹkan kò ṣe nǹkan míì papọ̀ mọ́ nínú ọ̀rọ̀ ẹ̀sẹ̀ òun náà ní ẹ̀sìn ìgbàgbọ́ ìgbàgbọ́ ó dùn tán kí ni èmi náà mo ti di onígbàgbọ́ kódò tó lè di pé onígbàgbọ́ òdodo kódà táwọn yẹn bá tó sọ̀rọ̀ pé ayé òun náà dáhùn tó ó dùn àmọ́ iṣẹ́ rẹ̀ kó wà nínú ọkàn nítorí lágbára ni ẹ̀lì máa ń tá bá ń ṣẹlẹ̀ rẹ̀ jọra wọn nínú àti nínú ẹ̀sìn ìdí ń jẹ́ al-iman ìtumọ̀ rẹ̀ náà ni pé àtọ̀sí ìgbà nǹkan lódodo alladhi la ya'tari ìṣàpọ̀ ṣe pé iye méjì fi ẹ̀yẹ́ débẹ̀ fún yàn ẹ wo pépà tó ń wọ́n lọ́wọ́ yìí ẹ rí i pé white lẹ́rìn rí tí n bá sọ fún yín pé black rẹ̀ kí n sì ní pé bẹ́ẹ̀ ni black rẹ̀ white ni rí o bí ṣe ń sọ pé white ni kó ti mọ̀ rí pé black mo sọ pé black ni kó ń lò ó ti mọ̀ rí pé ah black ni lóòótọ́ o bóyá ojú mi nǹkan ṣe é nìkan rí lẹ́yìn bóyá wáìtì rẹ̀ tó tán pè ní àìsímánà ntọ́ bá ń gbọ́ tán fọfọ́ báyìí kó kó sì máa jẹ́ òdodo kó sì ń tọ̀ yẹn náà fẹ́ hmm, mo gbà lódodo bó ṣe rí náà nù sẹ́ni kí bá ní ọ lájú rẹ̀ la wáìtì ah, rẹ̀ àní lájú kí wọ́n sọ pé mi yí o náà ni so ìtumọ̀ rẹ̀ ní pé tí ọlọ́run wá sọ fún wa pé nǹkan báyìí ẹ gbà á bó ṣe rí ni tẹ̀pá àfojúrí nǹkan yẹn ó ti gbọdọ̀ jòkó sínú ẹ̀mí wa báwọn sọ̀rọ̀ àbá ṣe rí nìyẹn nínú táwọn afọ àbáwọn sọ̀rọ̀ Abubakar Abubakar radiyallahu anhu àwọn sọ̀rọ̀ àbá dáná ń sọ pé Abubakar pé kò ju ẹni bọ́ọ̀dù lọ pẹ̀lú nǹkan kan lam yanal ma nalahu Abubakar illa bima waqara fi qalbi nígbà Abubakar fi rí ipò tó rí lọ́dọ̀ Ọlọ́run tó fi jẹ́ pé kò sí ẹni tó tó lẹ́yìn anẹ́bí sallallahu alaihi wasallam lẹ́yìn anẹ́bí àwọn bá kiri lọ́kàn nítorí mú orí kò yẹ òun náà ni máa wá kọ́ rẹ̀ sí ìkàlù ìmánì bó ti jòkó nínú ọkàn rẹ̀ sí anẹ́bí sallallahu alaihi wasallam olójúkó rí ipò tó rí táwọn afábá ń ṣàlàyé àjèmánú ni àtọ̀sí lọ́gàtà nínú èdè gan náà ni àwọn ọmọ ẹ̀yà anẹ́bí Yusuf ìgbà tí wọ́n mú anábì Yusuf lọ sí ibi tí wọ́n ti lọ lè ṣe eré tọ́lá àwọn lọ́lẹ́ ra nǹkan àwọn ọmọ yẹn jáde lọ tí wọ́n ṣe tí wọ́n ṣe pẹ̀lú ẹ̀tọ́ jù sínú kànga tán ìdààmú wa bá wọn kó kíláwé fún bàbá yìí bàtà wa délé padà wọn ni inna tarakna Yusuf fi mata'ina wọn ni inna kunna nastabiq wa tarakna Yusuf fi mata'ina fa akalahu. الذئب قل وما أنت بمؤمن لنا وما أنت بمؤمن لنا wọ́n àmọ́ bàbá yìí wọ́n ní àwọn olóṣèlú ní kí a fi Yusuf kalẹ̀ títí nǹkan tá a kó kalẹ̀ àwọn wá ṣeré lọ alọ́dẹ ṣeré bàtà fi dé báyìí akẹ́lẹ̀ òòzì ìbò ìkókò ti pa Yusuf jẹ bí tí mo wá fẹ́ lónìí pé wọ́n ní wàá máa ń sẹ̀bi mú mi ní ìlànà wọ́n ní wọ́n bàbá wa ò ní gbà wá lódodo mu'min ni wọ́n lò fún ní wà máa ń tàbí musaddiq lana wọ́n ní ò ní jẹ́ ní tí ó gbà mẹ́nà ìtumọ̀ rẹ̀ náà ní pé ò ní gbà ń tà ń sọ yìí lódodo àmọ́ ti mu'min tó bá ti wá tó bá ti pé lànà ló tẹ̀lé kìí ṣe ìmánu ti ti ọlọ́wọ́ bá ní ìmánu ẹ̀sìn bá ní máa ń tẹ̀lé tó ìmánu tó bá jẹ́ ti ìmánu èdè wípé ìgbàgbọ́ òdodo láàmù ni máa ń tẹ̀lé so ibi tí mo fẹ́ lò ní pé nínú sẹ̀ríà àtọ̀sídìkù náà ní jẹ́bẹ̀ àtọ̀sídìkù aljaazim kí nǹkan kó kí yàn gba lódodo yányá wal i'tirafu tam kí yàn ó jẹ́wọ́ yányá bi jami'i ma pẹ̀lú gbogbo nǹkan tí ọlọ́wọ́ bá ṣe lófin ẹ̀ àwọn ọmọ táwọn rojọ́ yẹ lọ́ bá ń bá wọn lápò kẹ́nìkan kẹ́lì kọ́ lọ bá àwọn ọmọ yìí lókè àwọn ọmọbìnrin kéèké yìí wọ́n bẹ́ẹ̀ mẹ́rin dàpọ̀ náà kéèyàn gba òdodo yányán nípa ntọ́lọ̀ wọn bá bá pa láṣẹ tọ́lọ̀ ní gba kínní yìí gbọ́ sálẹ́bí ní gbà gbọ́ nígbàgbọ́ sí kí o méjì kí iyèméjì kọ́ wọnú rẹ̀ ẹ̀sìn jẹ́ ìgbàgbọ́ nù tá a bá ń sọ pé ìgbàgbọ́ àwọn afásúnmọ̀ wa máa ń ṣàlàyé rẹ̀ ipe ìgbàgbọ́ a máa ní ṣe pẹ̀lú kó wà nínú ọkàn yàn yóò wà nínú ọkàn rẹ̀ ṣe kọ́ọ̀dùn kọ́lì ó fi sínú ọkàn rẹ̀ wà qawlu bil lisan wà tó fa àwọn sọ jáde wà la'amalu bil jawari èyíkì rẹ̀ ní wọ́n máa jẹ́rìí pé á ẹni yìí gbàgbọ́ tí a bá kàn sọ pé la kò fi ara ti ẹni oluba sì jẹ́ olùgbàgbọ́ tó bákan náà téèyàn ó máa ń sọ lẹ́nu pálí pé kò sí nínú ọkàn yà yìí tó le jù lọ èèyàn ń sọ lẹ́nu pé ọ̀gbọ́lọ́ngbọ́ àmọ́ ọkàn rẹ wọn náà mọ̀ pé sínú ọkàn ni mo wá ń dìtámì iṣẹ́ téèyàn máa ń ṣe jáde o lè máa sọ̀rọ̀ fẹ́ẹ́ pẹ́ mi ò rẹ̀ ọ̀gbá gbọ́ ẹ̀mí yẹn ni ó mọ wá ni ó mọ jẹ́ kí iṣẹ́ tó fẹ́ ṣe kó ṣe é ṣe bí ọ̀gá fẹ́ ṣe náà ẹ̀mí òun náà ni ó ti pèsè fún ọ pé òun ní ọ̀hún sáńtẹ̀ ń sọ yìí gbọ́ba àmọ́ lè máa sọ lẹ́nu kí mo gbàgbọ́ mo gbàgbọ́ àmì ẹ̀ máa rí níbi iṣẹ́ rẹ̀ kí kò gbélé kò gbà kankan gbọ́ yọ ní pa. al-iman ní nǹkan tí wọ́n fẹ́ kí nígbàgbọ́ sí ẹ̀rí pé tá a bá sọ pé islam kí yóò ju ojúṣẹ́lẹ̀ tí yóò fi máa mọ̀ pé lágbájá yìí ń ṣe islam lódodo يشهد أن لا إله إلا الله يصلي يصوم يوم الدين يوم الدعوة تطبع له يوم الحج إسلامنا أما الإيمان yóò nígbàgbọ́ sí bìlá ẹ̀wò yẹ́ṣàdù àlá ìlànà náà mo wí yóò tún nígbàgbọ́ sí bìlá ó wí pé tàwíìdì yẹrùtàbí máa kúlé ní àrùkánì ìmán so tàwíìdì yóò lọ́pọ̀ mọ́ islam islam lọ́pọ̀ mọ́ tàwíìdì yóò lọ́pọ̀ mọ́ iman so tí a bá nígbàgbọ́ sí bèlá ìhun nígbàgbọ́ sí màláíkà síra ọlọ́run ọjọ́ gbé alkiyama àwọn òjíṣẹ́ ọlọ́run alkọ́dàrú ìhun nígbàgbọ́ sí lẹ́fẹ̀ẹ́ fàáyì yìí ní láì tààlà màá máa mú ní ẹyọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan bá ṣe a bá ń sọ pé yẹn kìí ṣe nǹkan tí yẹn kà máa ń fẹnu sọ láti mo ṣe rí ọlọ́run bá ń sọ fún ànábì sallallahu alaihi wasallam pé qalat al-a'rabu amanna aláwọn èèyàn máa ń bọ̀ àwọn lárúbáwá kan ń bọ̀ wá wọn àbáwọ̀ ànábì nígbà wọn máa claim nípa àwọn ti àwọn ti dé stage al-iman nípa ti kú ní ordinary muslim tó àwọn èèyàn ti mùsùlùmí lásán mọ́ àwọn ti di mùmìnì ọlọ́run bá ní ẹ sọ fún wọn ibi kul bala lam tu'minu walakin qulu aslamna ẹ ti dépò ìmọ̀nà ẹ máa ṣe pé wà ní mùsùlùmí ẹ̀ ń ṣe islam àwọn pẹ́ ti dé imán ẹ̀ ti dé rẹ̀ stages ni sẹ́ni tó bá lóun ti di mùmíní ó rí pé irun òun ṣe ṣégeṣége mọ́tara rẹ jẹ èdè bẹ́ẹ̀ so ṣàhádà rẹ ìjẹ́rìí sọ́lọ́run ìtẹ̀lé ànábì sallallahu alaihi kò tí ì dúró mọ́tara rẹ jẹ kò tí ì dépò ẹ̀sìn náà kò lè pèrè rẹ ní tó bẹ́ẹ̀ sì ni èèyàn lè pẹ́ nìkan náà pé á ah, àwọn ẹni yìí àwọn mọ̀mí nínú tuntun ọlọ́wọ́ ba ló mà al-iman yẹn inú ọkàn ní máa ń wà ẹni tó ní ọkàn rẹ̀ ni ó máa fílẹ̀ fúnra rẹ̀ sí alhamdulillah ó sì máa dúpẹ́ fọlọ́ pé á ah, gbogbo àwọn kan tí ẹ máa tún máa pé èmi náà ti ń di mùsùlùmí ti ń di mùmí jẹ́jẹ́ á ọlọ́run ti ń sànù mi bọ̀ wá inú ọkàn ní máa ń jòkó kò síbi kankan tí al-iman máa ń gbé kò láyè kankan tí máa ń gbé inú ọkàn ní so tọ́lọ́mọ àti wá sànú yẹn tí yẹn bá ti ní yẹn bá ti jòkó inú àǹfààní tó yẹn ó rí ni pé yàrá lóore láyàtìlá ẹni yẹn ó rí ìjẹ́ ọ̀rẹ́ ọlọ́run ọba automatically tí yẹn bá ti dé fún mi ní ìyẹn ti wọ̀lú yìí ọlọ́run ọba kò sí pé bóyá ẹ ẹ lọ léwé láwọn ní kẹ́ndù ẹ rànjú sókè ẹ dàtẹ̀síwá sọ́run bàǹbà ẹ bọ́ ju wọn tó dọ̀tí káàkiri irọ́ gbogbo yẹn káàmù

la khawfun alayhim wala hum yahzanun ìbẹ̀rù òsì fún wọn láyé ìbànújẹ́ òsì fún ọjọ́ ìwé al-qiyamah ọlọ́wọ́ ní àwọn oní alladhina amanu ẹ̀rí àwọn tó ní ìmáàlì wa kanu yattaqun wàláyé kàmí ìfọlọ́wọ́ bá wù ìlú ọkùnrin máa ń gbé al-iman wa taqwa kò ní alladhina azlamu ama'imahum kò láwọn ti ni wọ́n tóbi kẹ̀kẹ́ la kò tó kọ́ alladhina tajannanu kò tó yà wèrè sẹpẹlú mm-hmm. mi ó ti di wèrè sámú mo sì mọ pé kéwọn ní ọlọ́wọ́ bá gàtí yẹn bá lọ lè ń kó agobi mẹ́wàá sọwọ́sọ wá tó wáyé tó tún mú tẹ̀síwá di hundred sọ́nù tọ́wá ni tẹ́ bá gbé ọgbẹ́ sọ́nù ọlọ́wọ́ jò bí wọ́n ọmọ wòlíì yìí ó kálukú ni yọ́ọ̀ mi ò fẹ́ ru wòlíì ọlọ́mọ òkèlè à ń pè lọ́rẹ̀ ọlọ́run fún. so al-iman wa taqwa ìbẹ̀rù ọlọ́run àti ìgbàgbọ́ iná lè yẹ máa fi ń di ẹni ọlọ́run kò sì ṣe é rí ìyẹn rí tẹnìkan onínú ni ọmọ mọ́nú ara rẹ̀ wọn náà lọ́mọ ẹ̀gbẹ́ni ara rẹ̀ tí ẹ bá nímọ̀ tó bá mọ tí ń jẹ́ ìgbàgbọ́ tó gbọ́ yìí àbẹ́ bá ń ṣàlàyé rẹ̀ wọ́n náà wọ́n gba alhamdulilayi nínú àti wọn á ṣe àwọn nǹkan yìí rẹ̀ díẹ̀. so bákan náà tí èèyàn bá jẹ́ tí ó ní iman ẹni yẹn ó ti ní qualification tó ṣe pé kọ́kọ́ gbàgbé tí ń jẹ́ pé yọ̀ wọ́n náà ẹni yẹn ò lè wọ́n náà ẹni tí iman bá ti jòkó sínú ọkàn rẹ̀ kò lè wọ́n náà nínú ọlọ́run ti èèwọ̀ fúru ẹni yẹn ó lè kọ́kọ́ wọ iná táwọn ọlọ́pàá ó lè wọ ní pé iná tó bá jẹ tí ó jẹ iná gbére tí ò ní jáde ń bẹ̀ mọ́ láéláé nà lẹ́nu yẹn bá tẹ̀ ní àwọn ìwà ẹ̀ṣẹ̀ tó wá ṣẹ̀ tó ṣẹ̀ tó ṣẹ̀ tọ́lọ́wọ́ òforíjì yóò jìyà tó kú mẹ́ padà náà ni abdullahi bin mas'ud radiyallahu anhu ó ní anabi sallallahu alaihi wasallam sọ pé la yukhalladu fin nar anabi ni kò ní gbére nínú náà láéláé من لم من كان في قلبه شيء من الإيمان أنت بلد الدنيا تقول كسوى من الإيمان ولا يسير كل الإيمان يبكر عربي على الدنيا برا مبه omi pe ẹni tó bá ń jẹ́ mùmìnì tó ń jẹ́ mùsùlùmí tó gba gbogbo ta ní kó gbàgbọ́ yìí ó gbàgbọ́ ṣé wàá dìbò tí wàá wọ̀ yẹn yezid kí ni ẹ̀ wá ń lókè kí mọ̀ nìyẹn wá dàgbà tó mọ̀ dàgbà ìnígbàgbọ́ sọ́lọ̀ ìnígbàgbọ́ sàmìnẹ́bì ìnígbàgbọ́ síra ìnígbàgbọ́ sí màláíkà ìnígbàgbọ́ sí dọ́gbìn alkiyama ìnígbàgbọ́ sí kádàrà so ìmọ̀ ń dàgbà dókítà lómi yóò ga bí òkè pépẹ́ tí mo rí àwọn àpẹẹrẹ rẹ̀ ní àwọn àpẹẹrẹ bí nílá ìtàlá ti máa ń débi ọ̀kọ̀ kan pépẹ́ ni ẹgbẹ́ òtún mọ fílẹ̀ pé àlá nfàt mò ń fílẹ̀ kẹ́ni so ẹni tí o bá ti rìn olórí pé mi olóò fílẹ̀ ń tán sọ yìí rárá kí yazid ìmọ̀ ń lékún wàyà kusu kùsù ìtumọ̀ ń dínkù yóò dínkù anabi ní ìmọ̀ yẹn lómi yóò dínkù dínkù dínkù dínkù dínkù dínkù yóò wá yọ òní ju bí kankan yín lọ́mọ kankan yín tòun ti bẹ́ẹ̀ náà tó tàbí sẹ́kù mẹ́ẹ̀ mùsùlùmí náà ni mùmìnì náà ni so òun náà ní pé mùsùlùmí ọgbọ̀dọ̀ wa máa ṣẹ́ báwo ni òun ti máa dàgbà ní ìgbàgbọ́ so òun náà ní pé al a máa jẹ́ ìdìnà fún yàn tí mo fi ní wọ iná ọlọ́wọ́ bá tó bá kan náà al-iman ọlọ́wọ́ bá ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo àǹfààní tí máa ń ṣẹlẹ̀ sẹ́ni yẹn ni pé ọlọ́run ló dáa fẹ́ ẹ̀ hàn ọlọ́run máa ń dáàbò bó lọ ẹni yẹn tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo wàllá ẹ̀rí ká tọ́lẹ̀ fẹ́ alẹ́ dín náà pé àwọn tó jẹ́ olùgbàgbọ́ òdodo náà ó fún من خاف الله يخافه كل شيء ومن لم يخاف الله يخوفه كل شيء أو يخاف كل شيء فأنت بعد رولون أنت بعد رولون بوبون كانوا يوم درونا أنت بابير ولون بقبون كان يوم دروبا يوم بابير بقبون كان لا يرى سونا نكلم أنت بابير ولون وبا تجول jẹ́ olùgbàgbọ́ òdodo olùwọ́ba máa ń dáàbò olùwọ́bá ń sọnù suratul hajj inna Allaha yudafi'u anil ladhina amanu olùwà ní ènìyàn náà mo máa ń dáàbò bò ẹni tó bá ń jẹ́ olùbẹ̀rù mi ṣètọ́n ipa ìṣètánì ìka wọn ipa ìlìjẹ̀mí ò ní ká wọn ipa àṣàtì kò ní ká wọn tó gbogbo àwọn nǹkan yìí náà lẹ́nu tó bá ń jẹ́ olùgbàgbọ́ òdodo náà ni yóò máa ṣẹlẹ̀ ẹni tó bá ní imáàni ìmọ̀ni yẹn wọ́n máa ń jẹ́ kí ìṣẹ̀mí ayé yẹn kó dáa yóò mọ̀ gbádùn ìṣẹ̀mí ayé kéde pé yóò lówó lọ́wọ́ bá lórí ilé bí bàtí yóò mọ̀ gbádùn ìṣẹ̀mí ayé ẹ̀mí ẹlòmíì ti lè jẹ́ lọ pé à àwọn tó ń ra ìmọ̀yà ọ̀tọ́ nígbàgbọ́ tó ń jìyà ìṣẹ̀mí ìgbádùn àyàtọ̀ tó yé bá ìṣẹ̀mí tó dáa wàláhì ẹlòmíì kò ní ju one thousand naira lọ láyé rẹ̀ kọ́lá kò nínú àkáǹtì rẹ̀ wàláhì ọkọ̀ láti balẹ̀ jẹun tó ní bílíọ̀nù ó ti ń ṣẹ̀mí ọ̀rọ̀ jẹ́ nìyẹn lọ iman ló fa fún yàn ìgbàgbọ́ ni ma jẹ́ kéèyàn orí rí ìṣẹ̀mí rọrùn ma jẹ́ kéèyàn orí rí الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ومن فوائد الإيمان بالله الحياة الطيبة في الدنيا والآخرة يعني أن المؤمن يعيش في الدنيا حياة طيبة ويطمئن قلبه ولا يشعر بالقلق والجزع القلبي قال تبارك وتعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم بأحسن ما كانوا يعملون هذا قصر الوضع أترى إسكاء أتي قرم هو نبوى محمد أو أنا رجع النبي والصحابة gbogbo wọn lakọrọ ìfẹkẹrọ kó fi ìfẹ́ ìkórè kárí wọn. ìgbàgbọ́ àníwọ̀n ni máa ń jí kíyìn orí ìṣẹ̀mí ayé tó dáa ṣe ìṣẹ̀mí ayé rọrùn ìṣẹ̀mí tó ní wàhálà nínú kó làbẹ́yẹ̀ òbí jẹ kọ́dà bí olówó lọ́wọ́ kọ́dà bí ọ̀kọ́lé kọ́dà bí gbogbo ayé bá ń bàjẹ́ kúló gbogbo ayé tó bá ń bàjẹ́ fẹ́ wà nínú ilé ayé nínú wàhálà ẹni tó jẹ́ olùgbàgbọ́ òdodo ọkàn tiẹ̀ ó sì máa dùn kò sì ní rí wàhálà táwọn èèyàn rí torí pé kí ni ọlọ́run ọba tí máa ń fún yẹn ní ìdùnnú ẹni yẹn ti wà pẹ̀lú rẹ̀ ọlọ́run ọba ní mọ̀nà àmìlà sọ́ọ̀lì ṣàn ẹni tó bá ń ṣiṣẹ́ rí wà ó wà mọ́mínú من عمل صالحا من ذكر أو أنثى قلوا أني أجوكرني أجوكرني لو ششيري وهو مؤمن تتجي مؤمني أني يعني مؤمني يعني كان تني ضبو وكتي olùgbàgbọ́ òdodo máa ń ní tó tún wá fiṣẹ́ iṣẹ́ tí èèyàn máa ń ṣe tí ìmáàlì fi máa ń dúró ah olùwà ni mo mìíràn nù ẹni tó bá ti wá jẹ́ báwọn wọ́n lẹ́nu ọ̀ṣì yẹn nínú àwọn ẹ̀yà táwọn fọ́ ìgbà olùwà ni ẹni yẹn yóò tẹ̀mí tó dáa ni tẹ̀mí tó dáa lẹ́nu yẹn ṣe tẹ̀mí rí lẹ́nu yẹn ṣe tó bá kan náà ẹni tó bá ń jẹ́ olùgbàgbọ́ òdodo irú ẹni yẹn yóò jèrè yahsul lahu al-falah yóò jèrè yóò ní àṣeyọrí nílé ayé yóò ní àṣeyọrí ní ọjọ́ gbẹ̀ǹdà kìyàmà kìí ṣe pípín ọ̀tajà kó jèrè láńsọ yẹn kí irú ẹni yóò kú iṣẹ́ ẹni tó bá lóun ṣiṣẹ́ rí kò nígbàgbọ́ sí ìkan nínú àwọn orígun ìgbàgbọ́ yìí yóò ṣòfò ike Quran kò ké pẹ̀lú ìgbàgbọ́ yóò ṣòfò ó kọ́lé ó kọ́ mọ́ṣáláṣí ó kọ́lé kéwú gbogbo bí ṣe ń sìn yẹn náà kò sí ìpìlẹ̀ ìgbàgbọ́ ń bẹ̀ yóò ṣòfò ẹlòmíì lè mọ gbogbo olóde lọrùn kí ọmọ kọ́ láláì nígbàgbọ́ bẹ́ẹ̀ ni o wọ́n bẹ bá mú o àwọn babaláwo àfáà wàláì kó dàtẹ́ bá súnmọ́ tẹ́ bá ní kí ni wọ́n ń lé láyé ní tẹ́lẹ̀ ní fi lọ́dẹ ṣe ìṣekúṣe tí ń ju ilé èèyàn kò sí tí ò lè jó láyé rẹ̀ wàláì ló ń fẹ́ ra mọ́tò òun fẹ́ kọ́ lé kéwù òun fẹ́ kọ́ mọ́sálásí. kọ́lá ìlú mi ìrántí pé wọ́n kọ́ lé njẹ́ ọmọ kẹ́kẹ́ kẹ́kẹ́ tó ti bìlí pé kíní yìí kò í ṣe tọ́lọ́run rẹ̀ ṣe ó ti bìlí pé kíní ilé ẹ̀ máa fi ń dẹ ní gíga láwùjọ ní kò ní fi parẹ́ láéláé táwọn ẹ̀wọ̀ bá kàmẹ́lì ẹ̀wọ̀ tí adama kí náà ṣe tóun náà wá kí náà n fi ń wá kí nu kò wá ìyọnu ọlọ́run ọba kí níbi nǹkan yẹn turu ẹni yẹn yóò fi sòfò ní sísòfò tí ọlọ́run bá ní kọ́ afúlá hajj mìíràn ìrìn tó bá ti jẹ́ mú mìíràn tó wà lẹ́nu yẹn á ah, ó ti kéré kọ́lọ́run bá kó ṣe wá ní md payment tó jòkó sínú ọkàn rẹ̀ tó bákan náà ẹni tí ó bá jẹ́ mú mìíràn ọlọ́run bọ́ fẹ́ràn rẹ̀ yóò ti wá jẹ́ kí àwọn tí wọ́n bá jẹ́ olùgbàgbọ́ náà tó mọ̀ fẹ́ràn rẹ̀ tó àwọn èèyàn mọ̀ fẹ́ràn rẹ̀ ẹni pé tábà láwọn èèyàn ẹni báwọn èèyàn ti di tẹ́bá rẹ̀ tí wọ́n náà rí pé ẹni yìí ń gbìyànjú ẹ̀sìn ọlọ́run àwọn tí gbìyànjú ẹ̀sìn ọlọ́run bí rẹ̀ náà wọ́n wá fẹ́ràn rẹ̀ ń bá sọ̀tá ẹ kí èsẹ̀ ni wọ́n láyà àti ọlọ́run ọba ni o àti ọlọ́run pé ẹni bá ń jẹ ẹni tó fẹ́ràn mi lódodo tó fẹ́ràn mi lòdò wàláì ọ̀pọ̀ nínú àwọn tó jẹ́ olùgbàgbọ́ òdodo wọn nífẹ̀ẹ́ rẹ̀ olùwà bá sọ nù sọ́tò mẹ́rìàm olùwà ní ìnà lẹ́rìnà àmàlù wà àmàlù sọ̀lẹ̀ ṣáàt kàyéjì aláhùn rahmanu wùdàn ọlọ́run ó ṣe àwọn tí ó nífẹ̀ẹ́ nìyẹn yóò fún láwọn tó jẹ́nu gbàgbọ́ òdodo kì í sáwọn èèyàn lẹ́dẹ̀ẹ́dẹ́ wọ́n mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ṣẹ̀pẹ́ lómi àwọn tó bá súnmọ́ ẹ̀mọ̀rìkẹ́ àwọn tó gìrì eléyìí ah, ah, táwọn tó tó ń kó kiri wá fà àwọn aláìní aká ilé àwọn ní wọ́n ma tó ẹni yẹn tó kíyèsí rẹ̀ tó kọ́ tó bá já ẹni ẹ̀ṣà àwọn èèyàn dídí wọ́n àwọn pẹ̀lú àyẹ̀rẹ̀ náà dẹ̀rẹ̀ dẹ̀rẹ̀ wọ́n ti ní kí náà dẹ̀rẹ̀ wọ́n tó ma kàákú náà dẹ̀rẹ̀ dẹ̀rẹ̀ rí náà so ẹsì rẹ lómi everybody ló mọ láìkì sọ àmú láìkì bẹ́ẹ̀ nìyí àkéjì pẹ́ẹ́bí bọ̀dì tí ń sọ o àwọn tó bá ń jẹ́ olùgbàgbọ́ òdodo òun ó ti ń lẹ́sẹ̀ ní omi pọ̀ náà láti ṣe tiẹ̀ àbáyé ṣe ni òde kó kó wá sọ di ẹni táwọn èèyàn ó kórìíra tó abẹ́lọ́wọ́n bá azza wa jal wọ́n mọ́ta jẹ́ kí n fi aṣọ yìí kó lè kí ó yòkó nínú ọkàn wa ẹni pé ìgbàgbọ́ gbogbo àwọn nǹkan tí máa ń ṣe kọ́nà kó lè kí ó ṣe fún wa bí nílá ta'ala ní ìjọba tó kẹlẹ́ kó balẹ̀ rẹ̀ al-imanu billah àti gbogbo àwọn orígun mẹ́fẹ̀ẹ̀fà yẹn bí mo ṣe صوابا قال وسع في نور باذن الله تعالى اللهم انظر لنا والمسلمين وانزلنا الشرك والمشركين ودمر اعداء الدين اللهم كن مع ولاة امورنا واجعل لهم بطانة الصالحين يا رب العالمين اللهم انا نعوذ بك من الشر والشيطان اللهم اغفر لنا ذنوبنا واغفر لمؤسس هذا المسجد اللهم اغفر له معه معذرته وتولى برعايتها يا رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار